نعم كده تعرف لعلك أني وراجوني القول المفيد على كتاب التوحيد ترى باباوا مجدد محمد بن عبد الوهاب تي انسى لايفوان با عقيدة سليمة عقيدة ذلك قلنا لسديد كتابة السنة قال الله سبحانه وتعالى بس عفواني عقيدة تهي قروا الله باب تعبير لا روي باب ما جاء عن سبب الكفر في بني آدم وتركهم دينهم هو الغلو في الصالحين باب توفي وايك سبب توفى تاو يفي يقول نو ابو اسلام ناني اسجو باوني ري ما باوني ري لا سجو با ني ري ني ني اووني كانكان ọdún wọn a fi wọ́n fi ẹ̀sìn bá àwọn bàbá wọn lẹ̀ dípò pé lónìí tẹbálẹ́sìn bàbá wa ibi tí ọ̀pọ̀lọpọ̀ lọ pé àwọn ẹ̀sìn olóòsà bẹ́ẹ̀ ni ẹ̀sìn olóòsà kọ́ lẹ̀sìn bàbá wa ẹ̀sìn bàbá wa náà lẹ̀sìn Islam torí àwọn olóòsà náà gbà àtàwọn tí èsì mùsùlùmí náà gbogbo èèyàn gbà pé bàbá wa àkọ́kọ́ náà ni Ádámà bàbá ọmọ ènìyàn dé òun ni Ádámà alayhi salatu wa salam anabi adam da ní kò lẹ́sẹ̀ méjì ẹ̀sì islam lọ kódà abdullahi bin abbas radiyallahu anhu alihuma gba àdísì wáyé pé láàrin bàbá wa anabi adam alayhi salatu wa salam sí ọ̀dọ̀ bàbá wa anabi nuhu alayhi salatu wa salam ìran mẹ́wàá lọ wáyé kulluhum ala al-islam gbogbo àwọn ará ẹgbẹ́ àti àkùnfíkì sórí láàrin wọn kò sí ṣebọ láàrin wọn ẹlẹ́ṣẹ̀ wà láàrin wọn o ààrẹ tó ṣe zìnà ààrẹ tó pààyàn wọn máa ìlà zalik àmá kò sí ẹyí kèfèrí láàrin wọn gbogbo wọn islam àwọn ẹni rí márùn kan ni wọ́n sáláìsì lásìkò kan náà yáà ẹni rí lọ ẹjá mẹ́rí wọn níbi ìgbòlò wọ́n bá mẹ́rí wọn ọ̀tá ìran tó mẹ́rí yìí ìran yẹn ò jọ́sí fáwọn èrè yìí wọ́n lè ṣe nǹkan gbà wọ́n kàn ní àwọn fẹ́ mọ̀ fi rántí wọn ni ẹ̀wù bídà nù bídà bíbí àbúrúdù nù kí ni wọ́n àṣẹlẹ̀ ìran kejì tó dé àwọn ní a ẹnbá ní arájọ́ ọ̀gbọ́n bí bàbá rẹ̀ lọ́gọ̀ àwọn bàbá wa tó mọ̀ èrè rẹ̀ kó lásán ni wọ́n mọ̀ tí wọ́n sì ẹjẹ́ a máa fọ́lẹ̀ èrè tọ̀rọ̀ ìran kejì àwọn ń fi ọlá èrè yẹn tọrọ ni wọ́n ń fi owó jọ́sìfẹ́ èrè yẹn ọlá èrè tọrọ ni nígbà tí ìran kẹta dé àwọn bẹ̀rẹ̀ sí jọ́tì fún ìròyìn gan pé eré ẹni bá wọn sọ fọ́lọ́wọ́ ọba ń dáhùn bá ń fẹ́ ó di àwọn ní ṣùfọ́ áhùnà ìndọ́lá àwọn náà mọ̀ bá wọn sọ̀rọ̀ ọlọ́ọ̀bà wọn ni wọ́n súnmọ́ ọlọ́ọ̀bà bẹ́bọ̀ ti bẹ̀rẹ̀ nu so bídà ló جده صلى الله عليه وسلم مبالغته في إسلام عمه إموني بتاكي لقلونه àti ìdógóngó ìfẹ́ kí ọ́nkù yẹn gba islam Abu Talib ìṣọ́rọ̀ sẹ́lẹ̀m ó mú pàtàkì gan ó jẹ́ nǹkan tó jẹ́lẹ́mí kí Abu Talib tó jẹ́ ọ́nkù rọ gba islam àfáàní jidduhu wa mubalagatuhu fi islami ammihi inú pàtàkì àti ìgbé ògóngó ìfẹ́ kí àbúrò bàbá wà bẹ́gbà bàbá rẹ̀ gba islam hirsu sallallahu alaihi wasallam wa kaunuhu yatahammal an yu hajjá bilkalmati inda Allah bilkalmati inda Allah òun náà ni ìsìnkúkúrò rẹ̀ àti ìgbé ẹrù wípé káì bàbá wígbélò la ilaha illallah máa bọ́ fi se hujjá ọjọ́ náà mi wáàdù fi nasi hadith ọ hannu hadith yìí nasi hadith yẹn bí sababai ní huma aláàkọ́ fúdì méjì aláàkọ́ alkọ̀rọ̀ọ̀bá ìjẹ́ ẹbí rẹ̀ ìjẹ́ àbúrò bàbá rẹ̀ ìjẹ́ ọkù rẹ̀ number two lima asada lil rasul sallam wal islam dáadáa àti ìrànlọ́wọ́ tí bàbá yẹn ṣe fún islam àti fún anabi muhammad sallallahu alaihi wasallam huwa ala aada mashkur àti bàbá kò tó ń bá ṣe effort wọ́n gba islam òun jẹ́ tó múrí ni òun jẹ́ tó múrí sí bàbá yẹn ni wa in kana ala kufrihi ma'azuran wa fi bí ẹ pé lórí wa kẹfìrí ẹ lọ́wọ́ pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ àmọ́ dúró pé wọn ò fi nǹkan kan àìgbà islam yẹ ni wọ́n àṣọ lérò náà ومن مناصرة أبي طالب أنه حجر قومه من أجله معاددة النبي صلى الله عليه وسلم وناصرته فأني ومن مناصرة أبي طالب ننوين يعني لو تسلنا أبي طالب تي أبي عفوا تي أبي طالب سفان النبي صلى الله عليه وسلم ونعني أنه حجر قومه من يرسي بقبوطان يرسي قبامتي هذه أجيز النبي صلى الله عليه وسلم أدي من عجل معادده النبي بين الله سبحانه النبي صلى الله عليه وسلم ومناصرته يعطينا لور يعطينا عناصره وكان يولن على الملأ صدقه إما سبحانه وتعالى أينما كنت طلبا ينسو أدي أينما كنت لونسو إليه وأنه ثم فأصبح àwọn nǹkan méjì àti àti ọba tí ìpè yìí ti jẹ́ mùsùlùmí التصديق بالقلب والنطق باللسان والعمل بالجوارح لما يجي على قرأ كل دول عندي سامسون أبقى واو جالي جالي فقط تقول لا إله إلا الله أراو أراو وجالي اللهم سبحانه وتعالى وكان يولن إما أنامس على ملأ جزاكم الله خيرا فان بسم الله الرحمن الرحيم وكان يولن على الملأ سلكه إما عناه ثاني عموية أدود الدنيا عليه السلام سوح ويقول قع قصائد في ذلك ويمدهه إذا يقول فصائد kọ̀sọ̀tà ìdí في zalik èròǹgbà rẹ̀ nínú àwọn eléyìí ويمدعه عتيب إذن يعني بسلام قالوا له دول ممهاتي وما إلى ذلك لكن عمر بيد المقلب الم... نعم ويصبر على عذا من أجله يوتي بسلوك قالوا إكو أبوكو أتيني راتبا قبا انتو يلبي سلاه أفرما أفرما وهذا جدير بأن يحرص على هدايته لين الطاق كان بنا سجوكه فقعة أنتو سباية سباية ويكيكو منع لكن عمرو بيد المقلب القلوب أما الأمر هنا أولا تندريمي هو تندريمي كما في الحديث بس وأنه حديث عن ذلك إن القلوب إن قلوب بني آدم كلها بين أصبعين من أصابع الرحمن الله أكبر قلوب قصانوا إن قلوب بني آدم أكاوما نبي آدم قلوب بوكاوما أم نبي آدم فتبتا بين أصبعين من أصابع الرحمن أوانوما نعم كمجي نوما نعم كولوما بعض الرحمن ليس كمثل شيء وهو السميع البصير كثير وما كتابه أي أصابه يعنيك بسبحانه وتعالى أدي يوع كقلب أبو أبو أول وهو رحمن كقلب رجل واحد كقلب واحد جبيه أنك تزناني يصرفه كيف يشاء الله ما داري بفني مدو داري ميوادا دولو بس أنا ولو بس ثم قال صلى الله عليه وسلم في نفس الحديث النبي وان صلى الله عليه وسلم اللهم الله وباو مصرف القلوب دي ما داري مي صرف قلوبنا على طاعتك داريمي واتما تلاشي ولوبا ولو قصان هو السادس الاكفة السادسة الاكفة رد على من زعم اسلام عبد المطلب اما فهم وانتظر عبد المطلب با اسلام عبد المطلب كيس عبد المطلب تنيو وكما كان عبد المطلب با اسلام انتو ìsìláàmù ti ẹ̀bá aláyé òṣìṣẹ́ ọlọ́run láàrọ̀ ọmọ ọdún mẹ́jọ lòún ti sáláìsì ní tiẹ̀ gbọ́dọ̀ bá fẹ́ gba ìsìn àrẹ́bí dẹ́wà ní ọmọ fọ́tí èso tó bẹ̀rẹ̀ sí polongo ìsìláàmù ó ní ìwà bìdẹ̀lẹ́lẹ́ kawolihima pẹ̀lú gbọ́dọ̀ àwọn méjì pé atẹ́rọ̀kabọ̀ anilata abdulmutalib ìwọ abdulmutalib gbọ́dọ̀ àwọn gbọ́dọ̀ àwọn méjì àwọn méjì wo nìyẹn ibn umayya àti abu jahal nígbàtà ní sọ fún abu talib kó sọ pé la ilaha illallah àwọn méjì wá ń sọ fún pé atẹ́rọ̀gàbà an millati abdul muttalib tó fẹ́sìn bàbá rẹ̀ lẹ́ni ẹ̀sìn abdul muttalib حين أمره النبي صلى الله عليه وسلم أن يقول لا إله إلا الله نبي قال سبيكو سقول لا إله إلا الله فدل على أن ملة عبد المطلب الكفر والشرك إذا هجبع فيه وجوانا بعد بعد وناني أبوسيسي كفريات أبوسيسي وفي الحديث رد على من قال بإسلام أبي طالب أو لقوته كما تزعمه رافلة الله أكبر عمر سبحانه ولوبة nínú àdísì náà ó tún sáwọn tí wọ́n sọ pé àbítọ́lì gba islam gbọ́gbà pàdé islam ṣe ọlọ́ọ̀bá ni kama ta za amu ráfidà báwọn ráfidà àwọn wọ́n ló ń jẹ́ ráfidà àwọn ráfidà àwọn tàbí jẹ́ bẹ́ àwọn ṣíyà jazakumullahu khairan ó di àwọn ṣíyà ọlá ìfẹ́ tí wọ́n ní sí Ali afọ́n ọlá ìfẹ́ tí wọ́n kílèmù pàwọn ní fún Ali wọ́n ní bàbá alì kan bá islam abitali <laughs> ah, wọ́n ní musulmi ni musulmi ni wọ́n náà kọ́ sáàdù wa ó di ilé ìfún ẹgbẹ́ àti ó di yẹn حين عمر النبي بن الله راعين كما تزعمه الرافدة ما هو الرافدة والشيع وانت ما تقول كل ما رافدة انا بعمل wọ́n gbà wọ́n gbà fún sẹ́yìn àwọ́kàrà àlífà ni wọ́n gbà fún sẹ́yìn àwọn ọ̀rọ̀ àfihàn àwọn ìyá yarí ó di kábà ọmọlọ́ ọlọ́run kò bínú sí wọn lẹ́nà ákírùmá káọ̀lá torí ìgbẹ̀yìn ọ̀rọ̀ tí Abu Talib sọ ni pé la ilaha illallah abdulmutalib yìí òun ló bí abdullahi bàbá nabi muhammad sallam àti abitolib bàbá sayyidina ali ó di wa ọlọ́musa fọ̀rọ̀ yìí wa náà asábìá ẹlẹ́ẹ̀keje kọ́nù sallallahu alayhi wa sallam gbólóhùn òṣìṣẹ́ òṣìṣẹ́ astaghfirullahu wa lam yaghfirullahu استغفر له ما ترى فرجه ولم يبغى يغفر له قد ترى فرجه فهم الرسول صلى الله عليه وسلم اقرب الناس ان يجيب الله دعاءه الله اكبر النبي صلى الله عليه وسلم قال له سمجو كلون بدوار قال له سمجو بدوار صلى الله عليه وسلم مع ذلك ربنا قال له بدوار اقتدت حكمه الله allah yujiba du'ahu li ammihi abi talib àmọ́lọ́n kọ́kọ́ lẹ́ pé kíni òun ní gbàdúrà lórí ọ́nkù rẹ̀ abi talib yàrá amúrú bí yẹ́dì lọ́ lábí yẹ́dì rasul tó lámà rí ọwọ́ ọlọ́n lọ́wà kìí sọ wà nabi sallallahu alaihi wasallam wala gairi kò kúl sọ́lọ́sọ́ báyìí pé 154 قل ان الامر كله كله لله ففوا بوغو الامرزه اولو لوا بوغو هو اولو لوا سبحانه وتعالى وقال تعالى واليه ترجع الامور كلها هذا لو بوغو الامر يقرا بوغو الامر لو يقرا اولو فاينانسي ليس لاحد من تصرف في هذا الكون الا رب الكون kò sẹ́nì kankan tó ní èyí sínú èyí síta àyípadà kankan níbi àlámàrí ayé yìí àfẹ́n tó dálé ayé tó nílé ayé tó ń tọ́jú ayé náà rọ́bìlì kọ́ọ̀d náà Bàbá mi sọ̀rọ̀ sọ́lá Abdullahi. Hmm nígbà náà wọn ti kàn ní ẹgbẹ́ ìdí ewu ọlọ́run bá yẹn dé hmm. àti sọ ọmọ ní abúlé. Hmm. àwọn kẹfìrí gbà fọlọ́wọ́ bá ń bẹ̀ the only thing wọ́n gbà ní pé ọlọ́run kàlájọ́ ti fún lọ́fàá tí ọlọ́run sọ pé wọ́n yìí ń sàárẹ̀tà òun tẹ́ bá bèèrè pé mọ̀nà kálàkà sàmáwá ti wọ̀lá àrùkí wọ́wì yẹ kùrú náà lọ́wọ́ ní aláwọ̀ kódà ńlẹ̀ yorùbá gan ńlẹ̀ yorùbá gan tí islam tó dé gbẹ̀gbẹ̀gbẹ̀yìn kí islam tó dé àwọn náà gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ̀ yorùbá máa sọ nínú àwọn ọ̀rọ̀ wọn pé wàhálà ń tàgbẹ̀ ẹ́ wọ́n ní wàhálà ń tàgbẹ̀ wọ́n ní kí ni ọlọ́run ní gbé kìsùta àti wọ́n mọ̀ pé àgbẹ̀kà sí wàhálà ni ẹni tí ó kí nǹkan ẹ̀ fi kìlá ni allah ó ní ọlọ́run bá lọ́lọ́run ọba wọ́n pè ní Olódùmarè ó di ebó ṣe rí ni wọ́n ti gbà pọ́ lọ́wọ́ báyìí ní specialities kẹtẹ́lì ẹ̀kọ́ òní ìwé ìlàfà fúráàd mú wa ń bi àtúmọ̀ ọ̀sìn fúráàd pé ń tọ́fà sókè tó yí dógbó rí ni bọ́ba ayé ò rí tàbí wọ́n ń gbé lọ́jọ́ ọ̀run yẹn allah àwọn ọmọ àpọ́lọ́wọ́ bá ń bẹ̀ wọ́n náà dábàá pé ẹ̀sìn yẹn afilẹ́n nǹkan kan náà ni àwọn èèyàn yẹn ọlọ́wọ́ bá sọ wá nú ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá kọ́mísà mọ́sà fúráàd kọ́ngẹ́ dáadáa ọlọ́wọ́ mi sì kọ́ngẹ́ bàbá kan kò bá di kẹfẹ́ rí díẹ̀ ọlọ sí hajj ló bá dé lọ sí hajj dé mú àlékì wà náà tó lọ kọ́kọ́ kẹ́yìn lè mú àlékì nígbà tí wà ní afáàmọ́fẹ́ rí mú mi wọnú yáde rẹ̀ lọ ọlọ́kàn wọn sí Islam ní alálẹ̀ ẹjẹ́ sí mọ́kàlẹ̀ ó ní ah, tó ṣẹlẹ̀ sí òun ni pé nígbà tó ń lọ mọ́kàlẹ̀ táwọn wà sọ́ra ni táwọn yí kò kábà òun wá rántí pé nílùú àwọn àwọn máa ti tọ́jú báwọn píyà kan bẹ ní àálẹ̀ thursday kọlọ́pẹ̀ ní mọ́júmọ́ friday bí máa ṣe ẹ̀kọ́ fáwọn nítorí ẹ̀kọ́ yẹn làwọn máa fi lọ́jú fáwọn ọmọ ní àwọn yóò àpín aṣọ fún àwọn àwọn àdàbòrà gbogbo aṣọ àwọn àwọn máa jẹ kọrin àwọn máa yípo òkúta ńlá kan wọ́n rí pé ah, kí ni ìyàtọ̀ táwọn ti ń jọ̀hún táwọn ń pè lóòsà àtẹ́lẹ̀ yìí lọ́kàn ọkàn wọn gbé bàrà ah, ní bẹ́ẹ̀ ni mo lórí bẹ́ẹ̀ ni àmọ́ yàtọ̀ mo ní asẹ́lẹ̀ ẹ̀sìn gbogbo ẹ̀ kankan náà ni àwọn ẹni tí wọ́n ń ṣe yẹn wọ́n kìkì ni ilé kàpẹ́rẹ́ tó lẹ́kẹ́ yẹn máa ti bẹ́ẹ̀ fún yẹn mo ní tàbí ń pè mo ní tẹ́ fún ẹ̀kọ́ ọlọ́run ní pẹ́ẹ́sọ pé labbaik Allahumma ló fà sọ pé bí yẹn máa ń ṣe hajj gbogbo iṣẹ́ tí yẹn máa ti kí yẹn máa túmọ̀ sí yẹn wí. la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk ah olùtọ́ ni o ń jẹ́ kó lórogún ni kò yẹ káwọn ọ́ olùparí àfa parí nítorí ọ̀fi ọ̀bá ẹ̀sìn asẹ́lẹ̀ ẹ̀sìn kankan náà ni àwọn èèyàn wọn kì í bídí àbọ̀ lọ́fà tó pé ẹ̀rí pé àwọn ìbí òtẹ̀ bí àràkí mọ̀ wúlà táwọn afá ńláńlá nú àwọn afọ́ ní àkídà wọ́n máa gbógun ti ọ̀rọ̀ bídí àdúgbò nǹkan lọ torí bídí àti sọ̀yọ̀dí kẹfìrí kò tó nǹkan ara kò tó nǹkan ara torí ntọ́jọ bí ẹ̀sìn náà wọ́n máa ṣe ntọ́jọ bí ẹ̀sìn náà wọ́n máa ṣe so ẹ̀sìn náà wọ́n máa pè é ọmọ tí èmi fẹ́ kẹ́kẹ́ lọ́mù sí olùrí fẹ́ kẹ́kẹ́ lórí àmọ́ ó sàkọ́ kí ẹ kẹ́kẹ́ babaláwo rẹ̀ òun náà wà proud pé ọmọ awo òun náà proud pé ẹ̀sìn lòun ṣe kó láyé lẹ́yìn ìwọlé wọn yóò mọ̀ proud pé eléyìí àwọn bàbá wọn kò náà pé ara ni ó di eyín bó ṣe rí nìyẹn tó gbogbo àwọn ilé ìtọ̀yọ́ ìṣẹ́yẹ ọba tí wọ́n jí máa yọ náà lẹ́nu yìí ah, kíríkà kò sọ náà nìyẹn olóòkọ right Ṣàngó oní máa sọ̀rọ̀ tí ara máa sán òun náà ni àbí olókòsó náà ni òun kò kílèmù pé òun dára rí kò kílèmù pé òun dára rí ó mọ̀ pọ́lọ́ ní bí kára sán àmóhun lágbára alájùmọ̀ bára ó díye yí àwọn òsàyẹ làwọn àjẹ̀ náà àgọ̀tì ọlọ́ọ̀bọ̀ sọ̀rọ̀ ánú ọlọ́ọ̀bà nígbàtí ànábì wọ mọ́kà ní amil fatih ó wá pàṣẹ àwọn sọ̀hábà ìwà alì òsà hubal lèwo halibin wali ìwọ akínyọ òsà látà lọ́lẹ́wò ìyá kan wá wà lábẹ́ igi kẹlá gbẹ̀rẹ̀ ìwá ẹ̀ wá ń gbóra mọ́lẹ̀ ìwọ̀n ń sokọ́ ìwọ̀n ń sokọ́ ṣe na kálí kọ̀kákún bó ti pàlọ̀ ìbáraẹni pẹ̀lú ya Rasulullah mo ti wo àlẹ́bí ni ó ti wò ó ní yàrá àwọn mo bá kalẹ̀ kẹ́ ìyá kan sunkún ní ah látàmì ìyá tó ní sunkún látà tó bá ti pa ò ti pa látà yóò lọ ra nǹkan mi ní sẹ́dínà kálí bí àjọ̀nú gbogbo ọ̀sẹ̀ rí àwọn àjọ̀nú kan àwọn àjẹ́ kan ni wọ́n jókòó wọ́n sọ di nǹkan ọkọ̀ jíye wa alẹ́bí tó ò sí pa ò sí sínú àríwá lọ sí wa báyà ẹ̀ mẹ́ ẹ̀sẹ̀ ìbìnà wọlé ìbì ó sì gé aka nù tíra láti ìdánṣẹ́ di eyín àmbọ̀ aka rẹ̀ ó di eyín ló fà á ọlọ́run fi tún ẹ̀mí àwọn èèyàn ṣe gan sọ́pọ̀ ó níjòkó súnà tẹ́lọ tẹ́ẹ̀ní ìlànà tó ń ka kìtàbù tawhid ó di yẹn pọ̀pọ̀ àwọn èèyàn ìjọba ní àlù súnà gàgà wọn mú kankan níbi ẹjọ́ tawhid wọn pé bàbá gbogbo tí a ń pè ní súnà ọ̀dọ̀ tawhid tíra yìí ni Muhammad bin Abdul Wahab ó sì gbogbo lọ́wọ́ àti lọ́fà yẹ ọlọ́ni jàìzírò àdúrà hamid oríṣiríṣi lọ́wọ́ ó ní yíwa ọlọ́wọ́ wa àwọn ará kánò tán àwọn máa ń pa agbára tó ń bilára tíra kìjábọ̀ tẹ̀wọ̀yìdì yìí wọ́n fi súnà wọ́n máa ra ọmọ súnà ni ó ní yé ọlọ́wọ́ sọ́wọ́n tààrà mọ́sàfẹ́ wa mọ́nà tààrà ọlọ́wọ́ náà ó ní yé ṣé wù kí náà ń wọ́kàzá ọmọ̀hó bẹ́ẹ̀ ni mamẹ́ mamẹ́ ta ni mamẹ́ nabi sallallahu alaihi wasallam ni yóò zan láò fi istikfar láà ọlọ́wọ́ gbà fún kọ́tọ́rọ̀ istikfar fún ọlọ́wọ́ gbà fún kọ́tọ́rọ̀ istikfar fún ó ní yẹn dalla ala anna ahlul kufr laysu ahlan limaghfira bi ayi hal ilé tí wọ́n fi gbogbo ẹni bá ti musulmi kọ̀tọ́ kò lẹ́sẹ̀ ahlan laysu ahlan kọ̀tọ́ fún wọn ابتلع فجر في اي حال نبوة العمل بعد الوثلي كل مزي جاتي ابو الفرنسي كفاف ولا يجاب ولا يجاب لها لنا فيها هو اللي بفولات بيزم فيهم بلاتي ما وين دعالو ولا يحل الدعاء لهم بالمغفرة والرحمة ابو الترو افرودي اسي يعني كفوا وانما يدعى لهم بإداية وهم احياء اما ترى هدايه فواني يعني نمو وزوال عين lọ́wọ́ láì gbogbo effort gbogbo wàhálà tàbá lè ṣe káàkiri pàṣẹ ìdáyà fún ọ abájọba ti wàá ti kú lórí kúfùrù yẹn tó lakum dinukum waliya dín ni ó di yé wa alaikum salam àbìlà naam ah, èyí tó wí òun wọ́lọ́ sọ̀rẹ́ ìwọ́lọ́ sọ̀rẹ́ pé gbólógò dọ́dọ̀ wọn gbólógò dọ́dọ̀ wọn àwọn christians wà láyé gbàdà àwọn yahudi wà láyé nufailu ọkù khadija he was a christian àlejò ti bẹ̀rẹ̀ dáwà gbàdà waraka bin nufail waraka bin nufail he was a christian ó di yẹn mo ṣe rí nìyẹn àwọn ará ẹ̀yìn bí wọ́n ń gbé nípa yìí tàbí sọ bá ń fọn àsìkò yẹn àwọn tó wà láyé gbogbo wọn náà wọn gbọ́ tó bá gbọ́n pa níjọ́ pé òun lọ sọ̀rọ̀ yẹn nù àfẹ́yẹ́ tí ẹni tí wàá gbọ́n pa rẹ̀ lókù èmi pẹ̀lú ìrọ̀sùn sọ pé ẹni báyọ̀ gbọ́n pa rẹ̀ ọwọ́ ti yé lóye mọ̀ bọ̀ lóye mọ̀ ìmọ̀ ìfẹ́jẹ́ abínú nùfẹ́ ilẹ̀ wa wàhálà abínú nùfẹ́ ilẹ̀ ọwọ́ ti yé wàhálà ká ebi mẹ́kà lọ́wà maka ni waraka bin nufayl tí àhàdíjà lè bá ipé nǹkan báyìí lọ sílẹ̀ sí ọkọ̀ ohun ó di eyín wọ́n ti rí yẹn ẹgbẹ́ yìí yọba wọ́n ti wá àzíká wọ́n ti wá àzíká wọ́n sọ àmá kìrìsìtẹ́nìtì wà láyé àwọn tó ń ṣe ẹ̀sìn yẹn sì wà láyé gbà náà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àbámi ọmọdé pé ọlọ́run náà àdẹ́bí yìí dá hmm. sí Hmm. pé ṣé bàmí israẹla ni wàhákà bí nùfẹ́ ṣé wàhákà bí nùfẹ́ bàmí israẹla ni ó di yẹn alámàrí ẹka fílẹ̀ fọ́lọ́ọba kí ìbá ìfẹ́ kọ́ báyìí kiri pé ní díẹ̀ máa ṣe wà níta rẹ̀ o di yẹn wọ́n ti bèèrè bèèrè lọ́rọ̀ nípa gbangba níta rẹ̀ mo ní mímọ̀ mọ́ ń pa rẹ̀ ó di yẹn tí wọ́n yẹn sì yẹn gbọ́ káfílẹ̀ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala káwọn àwátíwá kò sí tó káwọn pẹ̀lú àdájọ́ afọ́ra ọlọ́wọ́ bá mà bí ọmọ ọmọ simple náà ṣe ó wà fáà tọ́ Mm. Mm wàhálà lẹ́yìn wáyé tí hmm. ọgbà ìsìlámù ti kẹ́yìn mọ̀ sàárẹ̀ láti lò ọgbà ìsìlámù ìsìlámù ọgbà ìsìlámù ó ń ṣẹ̀sìn àti kìrìsìtẹ́nìtì ẹgbẹ́ kìrìsìtẹ́nìtì àwọn aráàlú ẹgbẹ́ tó pàtàkì ìgbìyànjú láyé ìdáhùn ìgbà kìrìsìtẹ́nìtì. nígbà gbogbo ti kọ kọlọ́rùn nù nígbà wọn gbèsè kọlọ́rùn ló àhànà fáà kìrìsìtẹ́nìtì àmọ́kútó ẹ́ tó bá ní tó rọ̀lákà kò sì bá níbi ìdí kò bá níbi ìlògbà lọ títí bí òmọ́rin ladalik àárọ̀ mọ́ sọ pé ah ọmọ sí o òun sì fi kó wà ní ọ̀dọ́ tó lógun náà náà wọ́n bá lé ọkọ̀ rẹ̀ kó lẹ̀ wọ́n ní wọ́n lọ́kọ̀ ọgbọ́n náà ẹnìkan ò ní gbé iṣẹ́ tó gbé lọ́wọ́ ẹ̀kún mọ́lẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ ń sẹ́bà àwọn ọgbọ́dọ̀ mọ́ sọ́dẹ̀ ọlọ́pọ̀ sọ fún yín nìsín náà ọlọ́pọ̀ kí bọ́dọ̀ ọdún ìsìn mo ní láti bí ẹ̀kọ́ báyìí àìsàn gbọ́dọ̀ gbẹ́gbẹ́ gbọ́dọ̀ tó mọ̀ sí wà nígbà kódà bàbá nẹ́bì ìyá ìjọba àdúgbò lè fi sọ lọ́rọ̀bà lọ́bà ìjọba lè fi sọ ìjọ fi kú àti wọn kú lórí ìgbà ìta sí ìyẹn wọlé kírun sílá. ó kírun sílá sọpọ́ sọpọ́ láì ilẹ̀ lọ́la ó kírun sílá sọpọ́ sọpọ́ láì ilẹ̀ lọ́la ó kírun ọlọ́run kò fi wá sí kóńgẹ́ dáadáa ni ọlọ́run kò wá sí kóńgẹ́ dáadáa ni bí wọ́n náà bọ́ọ̀sì kan lásìlẹ̀ǹtì àwọn tó wà mọ́tò yẹn gan mùsùlùmí tó ní mọ́tò yẹn gan bọ́ọ̀yì kejì kejì mùsùlùmí ni bẹ̀ngbà tí wọ́n lásìlẹ̀sì ẹ̀ gbọ́ ẹ̀ mọ́tò ní mọ́tò yẹn gbé mọ̀nká mọ̀nká àwọn ọ̀rẹ́ ẹ̀sọ́ kókó tó pé láyé lẹ́la kò bẹ̀ gbọ́ ẹ̀ kẹfẹ́rí yẹn lọ́wọ́ tó pé láyé lẹ́la ti ó di a time tá à ń lọ sí program kan ní ọ̀fà ìbí wà ní mọ́tò mi ẹ̀rọ àṣùmọ́ five oh five mọ́ ń lò ń gbà náà àwọn níjọ ẹ ọ̀ván ẹ mo ní bọ́ọ̀sì tí mo pé ó kọ ọmọ tó náà ni ah, ọlọ́wọ́ fún yín kí láàrin lọ́jà rẹ̀ ọ̀ván ni ọ̀ván ni ọ̀ván ni wọ́n kọ̀ ọ̀ván ni tí wọ́n tó wà ń ta yẹn kí ló wà ṣẹlẹ̀ wọ́n ti gbé látàárọ̀ mo ni a fẹ́ wọ abàjì ó yẹ̀ bí spíkà lórí mo máa mọ́sọ́jọ́ ìgbà náà kú pé ọkọ̀ máa ní ìrìn ọ̀rẹ́ kó ti fẹ́ dé Ìlọrin àtọ́kọ̀ rẹ̀ àti mọ́tò ẹni fọ́ọ̀tù ni so àti wọ́n mọ́nìjì ẹ lọ ni so bá àtijọ́ mọ́nìjì ara wa lọ nù bá tẹ̀lé díẹ̀ máa lóde wọn bá tẹ̀lé díẹ̀ máa lóde wọn àwọn adé lọ́kọjá jẹun ọ̀sọ́ mọ́tò wọ́n tẹ́kì wọn gba àgbà bí ọ̀nà kàbà báyìí táfi yàtọ̀ náà kàbà báyìí mo bá débi jọ́kṣẹ́ mo bá lóde wọn wọ́n dé wọ́n fẹ́ dé ìbáàrí ọkọ̀ dé láti tọ́n padà àti mọ́tò tó overtake ọ̀nà lásìdẹ̀ntì mọ́tò <laughs> àwọn kìrìyó ẹ̀yìn àwọn ibò ẹ̀yìn wọ́n lọ lọ́lọ́ ló mutí ọlọ́lẹ́ ṣe Christmas ni ọtí wà ní ọkọ̀ rẹ̀ gbogbo àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ nkankan ọkọ̀ yẹn wà lọ lásìdẹ̀ntì wà súnmọ́ south àbí ọmọ pè wà ọ̀nùgbò lọ mọ́tò àwọn èèyàn ṣì wà ní ọkọ̀ nàbúrà ti wà sọ̀kalẹ̀ ní ọkọ̀ tó wọn

ọ̀pọ̀lọpọ̀ àpò ó bí ẹzọ́ bó ṣe lọ nìyẹn ọlọ́run náà ẹ̀bọ̀ ló kó sí ẹfílẹ̀ fún ẹ̀yẹ kí wọ́n sí là bí wọ́n jẹ́ kọ́nà pé wọ́n gbà láàyè wọ́n gbà láàyè láti súnmọ́ ẹ̀yìn tá kí wọ́n sí là nìkan ẹ̀yìn ó dé yín náà sọ̀rọ̀ bí ó gáà ìdílé kìí Hmm, gbogbo olú abìlọ̀ hmm. pẹ̀lú àwọn ọ̀rá kàǹkọ́ tí ìrànlẹ́bì ni tí ìrànlẹ́bì eh, ìsáni ó di yìí tó pé alámàrí ẹ̀fẹ́ ẹgbẹ́jẹ́ a máa wọlé ẹ̀lọ́ pọ̀ jù wa ti wá ní pé ọlọ́ọba subhanahu ọmọ bí wọn sàlámà rẹ̀ wọ́n ti dáàzẹ̀ ó lè fi ọ̀dọ́ yìí àkọ́lá àwọn olùfikó pé ọmọ akúnnà mọ́ àdùbí mo sọ pé ọ̀rọ̀ tí àdùbá ti sọ lẹ́ẹ̀kan pé olómú yẹ wa tí bolúgbò dọ́dọ̀ wọn wàwàlà tí èmi wà bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ni. tọ́ àwọn afá oní kọ̀ọ̀kọ̀rẹ́sì náà tó má bá wọn títẹ̀ ní wa ọ̀rọ̀ àwọn onímọ̀ náà pé bani israeli lọ́lọ́run rán. àtàbí isa sí bẹ́ẹ̀ ni. tí òun wà lọ́la àwọn ọmọ nàìjíríà wà lọ́la bani israeli. Mhm. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ti. ìfẹ́ mhm. ọ̀rọ̀ wọn kò tẹ́tífáì pé ẹni wá gbọ́ ń pa rẹ̀ kó mọ̀ gbà tábàbẹ́ bá wọn fà á tábàbẹ́ bá wọn ní àwọn ní comparison gbà fà á nígbà tí anabi isa alayhi salam nínú comparison wo nínú báyìí wọn tí ń ṣe wá àti tó gbèrè kan wá báyìí pé ọmọ wọn ọ̀gbádùn tí wọ́n á ní àgùntàn tó sọnù nínú àwọn bàní Israẹli lọ́lọ́run sí tí ó bèèrè wá fún mi pé ebi ajá náà máa jẹ nínú eegun tí olúwẹ̀ bá jẹ kù ó ní bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni kò mọ̀ pé bẹ́ẹ̀ni kò mọ̀ pé eegun mọ̀ pé mi ò kí lè ro bẹ́ẹ̀ni n bá wí ò lè fẹ́ kí n wí tó bá bèèrè pé mo ti ìgbà fi hàn tó bá bèèrè ìrírú bẹ́ẹ̀lì ní ìsinmi ọ̀nà ìbínú ẹgbẹ́ àtẹ̀lé fún ọ láìsí kí ni àwọn ìrìnàjò kí ni kí ni àwọn ìrìnàjò rẹ̀ ó ní ẹbí ajá náà máa jẹ ó ní sọ faramapá já ní ẹ oníbẹ̀rẹ̀ ọdẹ fún ọdẹ gba sàdúrà fọmọ àrẹ ọmọ ẹ̀dẹ́gbàdo which means dáwà rẹ̀ ẹ̀sẹ̀ lọ́dọ̀ alòmí náà nù ó ní ẹyìn mùsùlùmí dáwà rẹ̀ ẹ̀sẹ̀ lọ́dọ̀ kí ni ọ̀dọ̀ ẹlòmíì náà nìyẹn ó yẹ lọ́dọ̀ pé àlàámẹ̀rí yẹn nígbà tí wọ́n tó bá wà kọ́nù ẹgbẹ́jà máa ṣe wàhálà lọ nínú ẹ̀sùn jù bẹ́ẹ̀ lọ ó ní wa wallahu ta'ala alam naam àbá àti amòfin ìwọ́dì sí ìwà ìgbéyà. ẹ̀dá ṣé àlejò wọn sọ káwọn kan náà fa ní àjọ rẹ̀. Quran ni lẹ́sì Quran sọ lẹ́sì àdìsí wa. tí wọ́n bá jẹ́ ní àdúgbò ẹ̀dá kan tí wọ́n wọ́n mẹ́ ní gbogbo àgbàlọ́. wọ́n wọ́n mú ẹ̀ nítorí pé tẹ́ bá tú lọ ah. òun ṣe áhàlì rẹ̀ ni ọmọ títẹ́ na lóhùn bí ó ní ọlọ́run àdéhùn tó sọfún ni pé ọ́lá mi pẹ̀lú àwọn tẹ́mi àbí ìlú ó ní gíní innahu laysa min ahlik ó ní sọ wáwọ̀ ọmọ tí ẹbí bá ti mọ̀ sí kìí Mm. wọ́n lè jẹ́ àálì rẹ̀ kọ́ ni ẹ̀bá àwọn bàbá rẹ̀ ìyá rẹ̀ wọ́n náà wọ́n ìṣẹ́ bàbá rẹ̀ nígbà ó ti yẹ yọ ha àwọn musulmi èlò ń O fún ó ti dúgbà lákòjúwe ó ní wọ́n àmà ó ti yẹ kìtàbà obìyẹmínì yóò ha sàbẹ̀ kìtàbà yẹ sí rẹ̀ wọ́yẹn kọ́lìbì ilẹ̀ àálì yìí ilẹ̀ àálì أهل الجنة يا أخي وما هم المسلمون والمؤمنون أودي أبقى تيجي لفينا أودي يو أودي يو أو أهل رنو أودي ينو أو أهل سينو أو أبي رنو mo bèrè bèrè yìí lọ ọmọ náà bákàtà mo bèrè fúra mi mo bèrè bèrè à ń sọ̀rọ̀ nípa ọmọ àlùjẹ́nà tó kò ní sígbà méjìlá àlùjẹ́nà mánimánà láyé tí àwà yìí tọ́lọ́pàá bá mú èèyàn èèyàn rẹ̀ tí wọ́n fi ìyà jẹ́ ìwọ tí è ṣe ìwọ ni wọ́n fi ìyà jẹ́ tọ́ jẹ́ èèyàn rẹ̀ ọmọ ní fílìn ìyà yẹn kò yé àbí kí ẹsẹ̀ bẹ́ẹ̀ ni tọ́pọ̀ ọ̀tọ̀ ní ẹni tí ọmọ jẹ arọ́tùmọ̀ ni wọ́n tó sí mẹ́ tí wọ́n fi ìyà jẹ́ mo ní nígbà pé àwọn ọmọ àlùjẹ́nà ọlọ́run kó sọ wa kó sọ àlùjẹ́nà kó sọ àlùjẹ́nà

bó ṣe rí nìyẹn ọlọ́wọ́ bá kó sànù wà lọ́fà aláyé ìgbìyàn tí mẹ́rin bá dúdú ẹ̀tàn èyí rántí pé màmí lágbájá máa fi bá mi lágbájá àbí gidi ara ọ̀ lọ́fà ọlọ́run sọ́nù sọ́tọ̀ hasil kọ́ni látẹ́jẹ́dù kọ́ọ̀mẹ́n ó lè rí àwọn àràkà ìrúnà bí láwọn yóò bọ̀lá ààkùn يوادون الله ها يوادون من من عاد الله ورسوله ولو كانوا آباءهم أودي وعوا أبناهم mujadila ni sayyidina wakar sadiq radiyallahu anhu omar abdulrahman ni baba wọn tó mọ ọpọlọ kọlá gba islam wọn ni baba ah allah akbar ọlọ́run yọ yorùbá ogun bá dẹ̀rù mo rí báyìí bọ́ sẹ́gbọ́ ẹja rí báyìí mo kàn rí pé bàbá mi ní mo fi fi rẹ̀ ah ọlọ́run ayọ̀ ọlọ́run yọ gbogbo tó lọ ọlọ́ọ̀bà sábà ìgbà rí ẹjọ́ náà ni ìgbà tí wọ́n ti pọ̀ mọ̀ mí ní ọ́ ọba ìtìwọ́lá ọba ti ní chance àti ọba ti ní chance àti gbàá

ó ní bó ṣe lọ ní àfáà àdìmọ́mìnì ẹ̀sìn pé ká lọ mọ́ lórí inú òbí tá